I'm rẹ̀. mọ́mì yẹn jù ó gbọ́ nǹkan tí wọ́n sọ ní ìròyìn sí. èmi ò gbọ́. wọ́n ní èsì jáàmù ti jáde ìdánwò táwọn yẹn ní ṣe. ó ti jáde. wọ́n ní ó ti jáde lánàá. yẹ́ni. yẹ́ni. yẹ́ni. máa. ó ṣe máa máa fà nìyẹn. wọ́n dé sí ìdánwò yìí ti jáde ó ti jáde. ó ti jáde òun náà sọ tán. ọlọ́run ṣé o. ọlọ́run ò ṣe báwo ṣé o ti rẹ́sì ni. mi ò rẹ́sì bóyá kí n sáré wá lọ sọ́dọ̀ wòlíì Samuel màá lè lo eh, handset wọn láti yẹ pọ́tà mi wò àbí kí lẹ rò. ẹ tètè lọ ká lè mọ inú odó tá à ń dọ̀ra sí. ṣé bẹ̀rẹ̀ ti máa wò ni. ibẹ̀ ni ọ̀rá handset wọn máa lò. ọ̀ya tètè lọ. tètè lọ tètè lọ ká mọ inú odó tá à ń dọ̀ra sí ọjà rẹ. Ah, ó ṣe òróró rẹ. ah ọlọ́run ṣe òun. dẹ́dì two eighty two. two two. eighty two. ah two eighty two. congratulations. two eighty two. two eighty two. sarah two eighty two. two eighty two. so how many attempts ló fi ṣe exam tó get jẹ́ two eighty two. the first attempt first attempt. Ejo, sister sista sarah èèlò lẹ́yìn fifty two how many attempts. ẹ̀ẹ̀mẹ́ta ní fifty two ẹ̀ẹ̀mẹ́ta two eighty two fifty two. ó kù díẹ̀ kó pé ọgọ́rùn-ún ni àbí. ọgọ́rùn-ún three hundred eh. eh, ẹ ò ah. bẹ́ẹ̀ yẹn náà ni. bẹ́ẹ̀ yẹn ni kí ló dé tó gbọ́gọ́rùn-ún mẹ́ta fi nílẹ̀. bá mi ah, ah. Eh? ọgọ́rùn-ún mẹ́. mẹ́ta àwọn èèyàn ló ń gbà olóògbò ni ẹ. dáàdi mọ yẹn ni kò wọ́pọ̀ ká tó rẹ́ni tó gbarú ẹ o pé mo gba two eighty two yẹn góyẹ kí bá mi gbà ló báyìí kí bá mi jó. nínú ah, mélòó. nínú four hundred mo tún kọjá àlàjì. ó gbìyànjú ah. ó gbìyànjú. ká mi ṣe. ìyá ọmọ yẹn ni. ọmọ ẹ ti ṣoríire ó ti wọ yunifásitì. yes irọ́ ni irọ́ ni irọ́ ni. Ah. mo yẹ ni. mami. àní kí ni fọ́pọ̀ mi. two eighty two o ṣá ti wọlé. mọ́mí mo ti wọlé. mo ti wọlé mo ti wọ yunifásitì. mo dúpẹ́. mọ́mí. mo ti dá yunifásitì báyìí. mo ti di mo ti di mo ti di. ẹni wá ṣe mí lóore mo yà. olúwa ṣe mí lóore o mi ò lè pa á mọ́ra. a ní láti jẹ́ pé nǹkan mi ti wọ ọ̀rọ̀ jambi nǹkan tẹ kọ síbẹ̀ gangan náà mark ṣe ti gbọ́ àyíkáwé yín tó ni o ṣe wá rí àwọn jamb tẹ̀rí yẹn state ẹ bá ti ṣe jamb ibẹ̀ kan náà ti máa mark ẹ̀ irú ètẹ̀ ṣe ní state yìí nsìn ó lè jẹ́ bọ̀ọ̀nù àbí Makurdi wọ́n ti máa lọ mark ẹ̀ àníwọ́ Rónkẹ́ má gbójú sọ́run gbójú sí bíi mo ti máa ń bá ẹ sọ ti pẹ́ Rónkẹ́ jókòó sílé kò kàwé ẹ̀ wá ní irọ́ àǹtí mi o mo mọ̀ nǹkan tí mo ṣe o ìwọ náà máa rí ń dé kẹta ìwọ náà máa rí ń dé karùn àbọ̀ ẹ̀rẹ́ o bọ̀bọ̀ àǹtí mi ah, mo try now mo kà á ah, mo ka, á mo kà á gan-an ni sórí mo ń bẹ sọ́ọ̀sìn yìí mo ṣe hun tó bá mú mi tó ti mí títí tí mo ṣe ń ń o mọ bí tó máa já sí o gbogbo yín ni wọ́n bá lọ́rọ̀ ẹ kàwé yín ẹ̀yin náà ẹ tẹpá mọ́ ìwé yín àwọn ẹgbẹ́ yín tó ń pass tó ń mú ní institution tó ń pass exam ó ń ka ìwé dáadáa ni ẹ kàwé yín ẹ jọ nítorí ọlọ́run next jam tẹ́ bá dẹ̀ máa gbà báyìí ẹ pass lágbára ní ọlọ́run owó àwọn òbí yóò ní jóná wọn ò ní ṣe lásán lórí gbogbo yín o ọlọ́run á máa fún yín ṣe ẹ bá mi nǹkan tí mo gbé kan náà ń bọ̀ sí ìjọba ìjọba ìjọba. ṣé wàá mọ̀ nǹkan tó fọ́ lè àgbè tó yà mí lẹ́nu ni pé wọ́n yẹn ni tí kò ṣe é rí tẹ́ pé àkọ́kọ́ tó máa ṣe nìyẹn ó gba two eighty two two eighty two mọ́yẹmí ńkọ́. ọmọ mi máa lọ èkó. èkó. ẹ ó lọ ṣe ìdánwò àti gbani sí yunifásitì. ok postjam. ṣáàmọ̀ pé ṣá tó jọ bẹ́ẹ̀ náà ni. ó ga ọlọ́run á ṣe láṣeyọrí lágbára ọlọ́run. àmín àmín. ẹ̀dẹ̀ kú palẹ̀ mọ́. àwa nìyẹn o. Ah, ọlọ́run á jẹ́ kó ṣàṣeyọrí o. àmín. ẹ̀dẹ̀ máa kú gbáradì owó níná o. ìyá mi àjọ láǹkàrà bò àjọ. Mm náà wọ́n á ṣe. ìrọ̀rùn ló máa já sí lágbára ọlọ́run. àmì o tí náà dá o. àmì. tí náà dá ọmọ iná àwọ yunifásitì o. mọ́mì mọ́yì ni kí ló ń rò tó ń tọ́ka tó ń tọ́ka. ẹ gbọ́ nǹkan tó ní bàárà mi sọ lẹ́ẹ̀kan. kí ló sọ. ó ní mo kó palẹ̀ mọ́ owó. owó iléèwé mo yẹ nínú. bẹ́ẹ̀ torí náà ló ṣe wá ń fúnra ní wàhálà. Ah má jẹ́ kẹ́rù bẹ̀ ìwé mímọ́ tèmi ń kà ó jẹ́ kó yé mi wípé ọmọ kìnìún a máa ṣaláìní ṣùgbọ́n àwọn tó bá gbẹ́kẹ̀lé mi olúwa kì yóò ṣaláìní nǹkan tó dára. bẹ́ẹ̀ni ó ga o. kò sí nǹkan tó ń bọ̀ lókè tí tí lè gbà. bẹ́ẹ̀ni ọkọ mi. báwo ni ah! báwo ni ẹ kí lẹ bá bọ̀ lọ ń béèrè lọ́wọ́ ẹ̀. mami a ti ṣe kí lè ká fàdúrà sínú olùkọ́ rẹ̀ ní ìdámi akúkú gbà ìlú wà lówó léwu. mami owó léwu yóò pọ̀ o ṣùgbọ́n ṣé rówó mú gbá wá máa wo wá yẹn gangan gangan òun ló máa ń gbọ́nwó lọ. kí ló ń bí ẹ kí ló ń sọ owó mú gbá wá máa wo wá ṣé yẹn lówó tó ń béèrè lọ́wọ́ ẹ ló gan-an lámọ̀ tá a fẹ́ sọ ń léwu yín. bá mi a lè mọ náà ni àti lè mọ̀ bá a fi tí result yẹn bá jáde kò mọ̀ pé owó school pọ̀ but owó hand out afẹ́ ra ilé afẹ́ ra ilé òun gọ́gọ́ ló ń kówó lọ owó school pọ̀. ọlọ́run ẹlẹ́dàá mi ọlọ́run á bá wa ṣe. àmì mami ẹ má kàyọ. ọlọ́run orímọládé á pèsè fún wa ọlọ́run àgbààgbà orí òkè á pèsè fáìní wa. èmi tẹ̀ mọ́ pé kò sí nǹkan tó kọjá agbára ọlọ́run kò sí ọlọ́run á bá wa tì dókè ṣé báwa la ti ń tì bọ̀ mo dẹ̀ mọ̀ pé a níyànjú lágbára ọlọ́run. ọlọ́run á ṣe ẹ kò sí problem ẹ fẹ́ dọ́dọ̀ gíwá ẹgbẹ́ wa o. ǹjẹ́ ẹ má padà dé màámi màámi ebi ń pa. ẹ kò dé mo ti ṣe ráìsì sílẹ̀ mo ti ṣe ráìsì sílẹ̀ ẹ̀fọ́ ló wà lórí ẹ̀ àtẹ̀rán ẹ̀fọ́ ni mo fi sí ah. ẹ̀fọ́ ẹ̀fọ́ bíi ti báwo màámi ẹ̀fọ́ yẹn dùn ah. mi ní kò dùn ṣẹ́fọ́ wájú gẹ́gẹ́ bí ẹran ni. àdó dùn wọ́n lọ́tọ̀ wò ẹ wò ẹ máa sẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. àti yá lówó kọ́ ni problem bí kò ṣe pa àti rí san. Ah, ah, ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣòṣẹ̀ mọ́ mi ni àtànámàná kò tó àtòyìn mi nìyà ó mọ orí èèyàn tí mo jẹ́ náà máa wówó wọn fún wọn. ó dáa kò burú ṣe rí tí n bá mú yín débẹ̀ tí wọ́n bá fún yín lówó yìí ẹ gbìyànjú láti máa rí san. torí tí n bá mú yín débẹ̀ ọrùn mi ló máa wà èmi ni máa dó gẹ́gẹ́ bó ní dúró fún yín tó bá lè di pé ẹ̀ sanwó ṣe àwọn fíìmù náà máa fà. èèyàn ọ̀dà wọn nífẹ̀ẹ́. Ah, ah. ó mọ ẹ̀gbọ́n tó nínà ṣé ò mọ̀ mí mọ́ ni jẹ́ ń sọ fún ẹ ẹja lè ti lọ sísàlẹ̀ odò èmi gan ni wọ́n lè bùté tí bá ṣe ń lọ sísàlẹ̀ omi ni màá máa wá sókè omi bí ṣe ń lọ sísàlẹ̀ omi ni màá máa wá sókè omi màá rí wọn màá kó wọn bí wèrè màá kó wọn bàjẹ́ mo gbọ́dọ̀ gbọ́dọ̀ rówó ìsàn hello baby doctor <laughs> pẹ̀lẹ́ my dear pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run á wà pẹ̀lú ẹ pẹ̀lẹ́ o ò lọ church lénìí o. ah good very good very good ẹ náà dádì àti mọ́mí ẹ̀ náà wà bí ẹ bá mọ́mí sọ. adúkẹ́ ilé ọkọ mi ṣàlàáfíà ló wà pẹ̀lẹ́ ọlọ́run á dúró òróró tí mo gbé fún ẹ̀yin kó yá máa rí pò ń lò ó ṣó ti gbọ́ kó ra gbé sí ẹ̀gbẹ́ kan níbi yàrá ẹ̀ má yẹ kẹ́ni kankan fẹsẹ̀ dànù kó dẹ̀ make sure pé ó máa ń fi ń pa orí láti orí dé sàlẹ̀ ṣó ti gbọ́ má jẹ́ káwọn ọmọ olówó àwọn ọmọ olójú má yẹ kán tojú bọ̀ o ọlọ́run á dádì ẹ̀ náà fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. jẹ́ òrògbò ẹ̀rọ mi lárọ síbẹ̀ tẹ́lẹ̀ hello báwo ni ṣé òun fojú sẹ́kọ̀ọ́ ẹ̀ rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o rántí ilé tó ti jáde wá ó mọ bó ṣe fi ilé lẹ̀ sí o má kẹgbẹ́kẹgbẹ́ ìwé ẹ̀ ni kò dojúkọ jọ nítorí tọ́lọ́hún mo dẹ̀ mọ̀ pé àlàáfíà máa jẹ́ títí ẹ̀ àwa tó fi síbí yìí náà àlàáfíà jẹ́ títí wa ọlọ́run á máa wù ẹ́ fún mi wàá dàgbà wàá dògbà á jẹun ẹ lágbára ọlọ́run àwẹ̀ akànkì wàá padà wàá báwo bí ẹni lé pẹ̀lú àlàáfíà lágbára ọlọ́run ẹ kí alàgbà. báwo ni okay tí matric ẹ yẹn i'll definitely máa wá that's a promise i promise máa wá O dáa ó dàn fún dáàdì ẹ gbà ẹ ló máa ṣe àmì kí àlàáfíà ọlọ́run kó máa bẹ̀ yìí àánú sí ẹsẹ̀ ní agbára ọlọ́run ọlọ́run àdúró tì í ọlọ́run àṣàánú ẹ̀ mo dúró lórí ìpè àwọn wòlíì ọlọ́run àràgọ̀bù ẹ̀ mo dúró lórí ìpè Mósè Orímọládé ọlọ́run àdúró tì ẹ́ ọlọ́run àdọwọlé ẹ̀ ọlọ́run àdìde ìrànlọ́wọ́ fún ẹ ojú ò ní tì ẹ́ wàá mọ̀wé ẹ orí ẹ dàrú lórúkọ Jésù Kristi. Hey guys help me out. I'm going to ẹ kúlé o àmọ́ I'm going to ń pa fóòsì mi I'm going to jẹ kó fún mi. I'm um, going to ọlọ́dẹ̀gbẹ̀ chicken wa. Ah, ṣé I'm going to tán ni. tẹ́lẹ̀ nǹkan I'm going to dìé ni. ẹ ṣe I'm going to èwo ni hàn án I'm going to ṣebí library ló ti I'm going to yẹn ṣé wọn kì I'm going to ń bẹ̀ ni wàá I'm going to dé wo the first thing tó máa bèrè oúnjẹ ni anyways at least ìwọ ń ṣe dáadáa GPA ó dàbí tèmi báyìí àdúrà tèmi kan gbà ní wípé kí ọlọ́run jẹ́ kémi náà lè máa kàwé bíi tiẹ̀ ẹ bí ẹ gbogbo àwọn f9 co tí mo tiẹ̀ ní màá má lè mi tọ̀. Hmm, ìbọ̀kẹ̀ bọ́sẹ̀ pé ló do ni ó yá bẹ̀rẹ̀ ẹ̀ bọ́sẹ̀ pé máa lórí Twitter àti Instagram two four seven ń gbé ló fẹ́ ráyè kàwé. èwo ló kàn ẹ̀ ń bẹ̀ gbéborùn ṣé mo bí ẹ wí ṣe bẹ́ẹ̀ mi mo ní Twitter na your Twitter àbí na your Instagram ṣebí náà mi get my data èwo ń tiẹ̀. ẹ ti ẹ rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí nìkan àmọ́ ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tó bá mọ owó ìlú mọ̀ wẹ̀ ni hmm. nínú ọgbà yìí all you need is to put your fingers on the right buttons and the whole campus will be yours. ẹ àwọn èèyàn kan wà nínú campus jẹ́ pé olùgbàlà ni wọ́n wọn ò dé kí n ṣe tì. ó máa ń bẹ́ kẹ́mi. Ewo ni kẹ́mi o máa ń bẹ́ èwo ni ẹ̀kẹ́ gbàgbára alẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ọmọ máa sọ̀rọ̀ wọn níjẹ́ ó sọ ẹ̀ máa gba wájú ẹ̀ máa gbẹ̀yìn ẹ̀ máa kúrú ẹ̀ máa ga ó dẹ̀ wà lára yín síbẹ̀. wọ́n máa sọ̀rọ̀ lọ́jà rẹ̀. ẹ wò ó àánú yóò ṣe mí mo ní kíláàsì ní two o'clock ah, nílẹ̀. yẹ́ni ó tuntun lọ mo ń lọ àfiṣe ni. ó ṣàfiṣe ó sọ pé mi ní class rep ni so mo gbọ́dọ̀ wà ń bẹ̀ thirty minutes before the commencement of lectures. pẹ̀lẹ́ o ah, ẹ fi kò ẹ ṣàrọ̀ra ẹ ní sùúrù ṣógun láyé yìí. ọlọ́run máa ṣe gbogbo ní rice bọ́ọ̀tì àbí. ìpàdé wa bí oyin ṣé wo ni ìdílé oyin báyìí. àwọn akíló máa ṣe ẹnu ṣé láti máa jà ń tọ̀ pẹ́ ṣé fẹ́ kó máa wá bí bad example sí i. bẹ́ẹ̀ni oṣù ìyẹn nípa ìlú ẹ̀jẹ̀ tí ṣe ránṣẹ́ ẹ̀dẹ̀ jẹ́ kí n mọ̀. abájọ èmi náà sọ gbogbo tẹ́sì ẹ̀ ń pàṣẹ èmi ní fifteen ẹ̀yin ní twenty eight ẹ̀dẹ̀ ah, ah. pé ara lọ́rẹ̀ẹ́ ìkànnì méjì ọ̀rẹ́ mi kan ló introduce mi sáwọn guys kan àwọn tàdé ń sọ̀rọ̀ nípa wọn àwọn ló di inú ọgbà yìí mi sórí ìkan nínú wọn ní pé òun máa get back sí mi lẹ́yìn bí a kì í tiẹ̀ pé àbí. pé pé pé pé pé pé ìyẹn kọ́ the first step at least um, I have to meet you girls my name is Adi. what about you. Uh, my name is Shadi. Yeah, I'm Adiola. Well, um, èèyàn tẹ́ ń wò níwájú I love business so business first um, ṣé èèyàn kan ló wá interested or who. no no no, no. met her. everybody. everybody. yes. yes. all right uh, this is the deal ṣe rí um, nǹkan tá a fẹ́ bá yín ṣe yìí èèyàn tó bá mọ̀yàn nínú ọgbà ló lè ṣe ṣe ti understand kó má bàa backfire so for every course every subject twenty five thousand ó dẹ̀ dá mi lójú pé èèyàn yẹn ó máa pass ṣáà fún semester kan your guests will be paying two twenty thousand nítorí tiẹ̀ dẹ̀ ni three eighty gangan là ń gbà but nítorí pé ó jẹ́ èèyàn èèyàn wa la ṣe wò ṣe fún yín bẹ́yẹn. oh oh okay so for each course twenty-five thousand for the whole semester two twenty thousand that's okay we good that's that's fine by me. um, Ade, sórí bá ṣe wà yìí àwa náà hustle ni hustle ni wá bóyá o lè tẹ̀lé bá wa reduce price ni owó yẹn pọ̀ ah, gbogbo nǹkan tó ń rí pákéjì yìí. sista sori kéèyàn máa wọ Gucci yìí kéèyàn máa ṣe hush pop káàkiri ó ní kọ́kọ́ ló kàn ọ́ kí wọ́n lo orí ẹ̀ dedication olómara kò sẹ́ni tí ò lè make ẹ̀lẹ́ ayé o ti understand ẹ ṣe normal thing tẹ́ ti lè ṣe ẹ kàwé yín ẹ kàwé yín gbogbo yẹn tó dẹ́ kàwé kọ́ ló tún máa pass ìyẹn tún kọ́ ṣùgbọ́n náà táwa ń tọ̀ yín sí yìí ah, ẹ máa yege ṣáà ni. Yeah, but it's not bad, babe. It's not bad now, twenty. Ẹ̀wọ̀n tó bá tẹ̀ tí ready, èmi ti ready because mi ní choice, mo gbọ́dọ̀ pass máa ṣe. Òun ti ready. O ṣọ́ pé price yẹn ò ti èpò rárá. Price yẹn. Eh,

ó ti rẹ̀ mí pa. kí wàá lọ bí kòkò pẹ̀lẹ́. á dáa fún ọ ó ti mọ̀ọ́rọ̀ mọ́ mi tó bá ti rí mi báyìí wọn ò fẹ́ fi mí lẹ̀ tó bá ṣe torí ìwòlì gan-an tó ń kanjú wọ́n rẹ́dí pé kẹ́mi àti wọn jọ wà bẹ́ẹ̀ kájọ máa faranura faranura ọtí ní ìsinyìí. mo lè máa ń lọ tẹ ẹ̀dì káká tẹ̀lé kókó báyìí. irú bẹ́ẹ̀ rẹ̀ ni ṣó ti gbàgbé mi pé èmi ni freshers night. freshers night. ṣó máa tẹ̀lé wa. tẹ̀lé yín síbi tí máa sùn wà. ẹ máa gbọ́ question ibo la máa sùn. ẹ ṣáà máa sùn àbí báwo wà yìí. aláàlọ sí freshers night ó ní ibo la máa sùn ṣé wọ́n máa ń sùn bẹ́ẹ̀ ni pátí la máa ṣe mọ́jú. ó ga fún ẹ jẹjẹ sí àwa ṣáà ń lọ group ń tiwa a fẹ́ lọ jayé ìwọ ló mọ̀. ẹ wo mi ò lọ kó tẹ́ bá ṣáà jẹ kù ẹ bá mi dìde ẹ má sọ pé pé mi ò lọ. mo ti mọ̀ fún òjò. coming child reason. jíjìn. ó náà wọ̀ wá láti ọjọ́ ṣáà. ẹ wo ewu lọ́wọ́. Hello, angels. Hi. How are you? Fine. are ah, ah, ah, you? Fine. Are they? girls are fine. Yes. Well, like I told you earlier on, that I'll be introducing my friends to you mm -hmm. today. Ìtòrí ẹ̀ At all. It's okay. all right. These are the guys that make this school happens. You understand? You. From you, introduce yourself. Mm-hmm. My name is Prince Adesoji Arumalaran, the only crown prince of the Aran kingdom. 400 level mass communication departments. You're welcome. yeah, Prince <laughs> Hi, Prince. Um, <laughs> um, yes, my name is Shola Awole. I'm the only son of the famous Professor G.D. Awole. I'm a mechanical engineering student in my fourth year. good to meet you lady. hi wọ́n ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ náà but jẹ́ káwọn tó kù tún mọ̀ ẹ́. bí adé ṣe sọ òdúlé mi mi ò kì í ṣàìmọ̀ fọlọ́kọ̀ gbogbo yín tí sweetheart mi tí ò bá ṣe introduction èmi máa ṣe proper introduction of myself Fẹ́mi Fọláyẹmí a three hundred level student of petrochemical engineering the only son of Shola Folayemi, oil and gas business icon. Hello, into a girl coach. Well, um, who else? Emo mi So, these are the guys behind Gbogbo Patimoso Kenya. We do it, we make it happen in this school. As you understand, if anybody, if anybody I see, if anybody has a problem, just stick on there ní wọn sáré lókè tó ẹ tẹ̀lé máa. ṣùgbọ́n mi ò nínú ìgbà yìí ẹ lè jọ woman tá a máa ń type lọ́dọ̀ àmì o àmì àmì ẹ ṣe kúnlẹ̀ ẹ pé sá. méjì péré ni eh, ẹ ṣe gan ni ẹ ṣe wọn ṣeun ṣáà ti ti dáadáa. àìsí tiẹ̀ bí sẹ́kúlà yẹn ti pé táwọn ti ó kẹ́ àwọn kí ni bí ọwọ́ ta yẹn ṣáà ti tọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ sà ó dáa o àpò oríire náà o èké. ẹ dúró jẹ́ gbé báàgì ni o. orí ah. ìyá. ṣáà ti lọ́ọ̀kì ẹ̀ ó dáa kó ayọ̀ náà o. ẹ ṣe o. show, show, show, show me your friend. bí mi <laughs> àdúrà mi ni pé kọ́lọ́hún má jẹ́ kó sọ̀ lẹ́nu ẹ̀ nígbà tó bá yá àbí. sọkẹ lèmi tí mo ti débi tí mo máa kú sí tọba bẹ̀rẹ̀ mi sí. <laughs> Hey, hey, hey, hey, stop that. Ó yẹ kẹ́ mọ̀ pé mo wà báyìí now. Oh. <laughs> Now see, you guys must make sure you work towards the feeling I'm nursing towards Moyeni, please. Kẹ́tẹ́ relieve me kó má jẹ́ pé very soon ẹ̀yin gan máa sign condolence message mi o. mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀ mo ti bá yín bá sọ̀rọ̀ just calm down. ó yẹ kẹ́ tiẹ̀ máa ṣàánú èmi náà náà pé ẹni tí ò ní alájọrò àtàlábàásọ ó wà láàrin yín ẹ fẹ́ fọ́ mi lójú ni. <laughs> Uh, babes how are you báwo ni united. wow in fact it's so perfect ṣe é bébí mi tó wà nípa ẹ ojú ẹṣin lọ ah, àfi bẹ́ẹ̀ ni wípé mo fẹ́ sá lọ iṣan ẹ ti pọ̀ jù ó fẹ́ lọ tó six francs ilé tó wà olóhùn pa mí. <laughs> kòbókò lọmọ náà. gbẹ́nu sọ̀hún jàre kí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì yẹn irú kòbókò wo nìyẹn o fẹ́ ṣe àbúrò mi léṣe fún mi ni no no màá gbà lọ́wọ́ ẹ o tó bá take time. ok ok èkìtì solidarity. lè dárí tí àbí uh-huh. ẹ tún ti bẹ̀rẹ̀ uh-huh. kẹ́ni tí ń kọ́lọ̀ bá tẹ́ rọ̀ tí ẹ náà. ayé ah, ó dẹ̀ lójú ó dẹ̀ nù ẹ ẹ bá ń bẹ̀rẹ̀ bó ṣe dẹ̀ nù ẹ. april fool ni o april fool ni o yẹ sọ pé dé nǹkan tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni exactly ni mo fẹ́ sọ fún yín sìn ṣé rí ọ̀rọ̀ rẹ yín yẹn ẹ make sure pé ó bọ́ sí fèmí náà kémi nìkan máa máa dá sùn dájí ẹ jọ̀ọ́. ohun tó dùn òun òun ló ń sọ síta yẹn. ṣẹ́rí <laughs> oh, yẹn dọ́ndé ọ̀nì ìgbàgbé ń pa ẹ̀ ó ti bọ̀ sí i. boys wọ́n sọ gbogbo ní daba tí ò rí ó ga o wọ́n kàn kún wọn ni. Femi is a man I love to meet. He makes me feel like a lady. He touches me everywhere. I mean every corner. <laughs> Anyway, it's so romantic. and when it comes to licking, ah, hundred. Oh my god. Oh <laughs> wow. Um, um, show you one photo, sorry. Sherry Soji, on the other hand, is the opposite of all that. He is so strong. Really? Àfi bí ẹṣin. As in, this guy is strong. Oh, That's interesting. Tèmi me ẹ bá jọ wà báyìí, one half, two half, three half, four half is still damn hard. Tí me ò bá tí ma pariwo lábẹ́ ẹ̀ pé ṣú fẹ́ pa mí ni. Bọ̀bọ̀ yìí ò ní fi mí come but is so, so sweet. As in, so, so sweet. <laughs> Bele, kòkòrò gbé nǹkan mi ṣẹnu yẹ. Hmm, okay, How you love o. Oh. But Ọlọ́run jẹ́ ká ṣe lásán o. Àmì o, Ọlọ́run lè jẹ́ ká ṣe lásán. Àǹtẹ̀ lè ṣe lásán. Ẹ̀kẹ́ yìí náà mú fáwọn káyìsì lọ. Wọ́n ti yóò fẹ́. Ìfẹ́ yẹn ti pa wọn lórí. Àwọn. <laughs> ọ̀rọ̀ Ọmọyẹmí àti Adéìdún ṣe ní o hmm. ẹ ṣáà rí i pé adé ò gbádùn lórí ọ̀rọ̀ Ọmọyẹmí hmm. ó yẹ ní tẹ̀lé léyìí tí ò tiẹ̀ fẹ́ gbọ́ hmm. kí ló fi òpàlẹ̀ ṣe sí a máa bá Ọmọyẹmí sọ́nà ni ó gbúdọ̀ gbà. ọgbọ́n mi láwọn àgbàlagbà máa sọ ọmọ ní kò kí n jẹ gbádùn obìnrin máa ń gbà. ẹkúnlẹ̀ o ó ó ẹni wọ́n sọ lọ́rọ̀ ẹ̀ náà ló ń bẹ̀rẹ̀ báwo ọ̀kẹ́ bọ́ọ̀ ṣe wá rìn bí yẹn láàárọ̀ mo dé dúró dúró dúró dúró dúró ẹ̀ tètè dé. àlọ́ ah, má bínú apẹ̀ka tó kúrò ní club lánàá àdẹ̀gbàgbé sùn lọ sọ́dọ̀ àwọn sọ́jí. ó ṣáà dúró dé yẹn kí tó lọ fún lẹ́ṣọ̀ wá tí mi ò mu ní kí n máa lọ tèmi báwo wá ni kí lẹ bá mi mú bọ̀. Ah, adìtẹ̀ um, mm-hmm. mm-hmm. ní kí n fún un special package tí o ti parẹ́ parẹ́ bá ń gbé àwọn àbọ̀ ó dẹ̀ gbá gbá náà ṣó wá rí bó ṣe gbowó yìí má pè wọ́n sì ń máa dúpẹ́ rẹ̀ mm-hmm. torí ẹni tí ò bá dúpẹ́ orí àná kò lè rí mi gbà ẹ dúró ẹni sùúrù. wọ́n ṣé kí ni mo ṣe fún wọn tó ní kí wọ́n fún mi lówó. kò dìgbà tó bá ṣiṣẹ́ fún wọn. sórí hmm? adé tá à ń sọ̀rọ̀ yìí adé lówó kan òun náà tún lówó kò yẹ ọmọ bàbá olówó ni o ṣé wàá rí eléyìí tó fún èyí kékeré ni ó tiẹ̀ ní ká fún ẹ lélẹ̀ imagine pé o ti wá gbọ́ o ti gbà o wá lọ bá fúnra rẹ ṣé mo kó máa yaṣu fún ẹ gan so ó máa ó máa bẹ́tà kó gbọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí ẹ wọ́n ṣàjẹ́ kí n pè é kó lè dúpẹ́. Mm. Hello Adé. Oh, I'm fine, I'm fine. Moya ni ló fẹ́ All right. Um, hello, sir. This semester, more success. Amen. <laughs> yes, more money. More money. To our account. <laughs> Wow, wow ohun tó that tó that tó dáa tó dáa kó máa wọlé tó àwa. yes o. ẹyin uh, uh, guys ẹ jẹ́ kí n bọ́ sí bubble scare pọ̀ dáadáa ṣe fi gbọ́ Sade's parents they are fully loaded. are you sure? yes the father is into oil and gas business wow. mm. while her mother is a jewelry merchant. <laughs> their first daughter is married to Chief Enoch Chukwudi, the CEO of Chinok Bank PLC. Come on, come on, come on. same enough. Yes! and a gubernatorial aspirant to Enugu State Government House. Ṣé ẹ̀rí pẹ́ jàǹlá la gbé báyìí? Ah, ẹja ńlá ni o, ẹja ńlá ni ṣorí bóyá ń sọ̀rọ̀ ẹ̀. Something is just telling me, my instinct is eating me. Ẹ mọ nǹkan tó yẹ ká ṣe ń sìn. Sí, èmi máa wò pé since tí màmá ẹ ti jẹ um, jewelry merchant, ẹ jẹ́ ká hack account màmá ti. Ẹ ṣe tún fẹ́ bọ́ tuntun from our findings the last transaction tí mọ́mí ṣe sí account ẹ̀ was one point eight million naira. ni màmá ẹ jù sí. ńláńlá ni mẹ́ẹ̀n ńláńlá. kí wàá làdúró ṣe ẹ̀yin tèmi ẹ jẹ́ ká hàkà àkáǹtì màmá ká hàkì tọ̀mọ́ ká tó ṣẹ̀ṣẹ̀ wàá mú bàbá wọn. iṣẹ́ yẹn ni iṣẹ́ yẹn ni iṣẹ́ ta ló wà lẹ́nu. yes come in. hello. hello sir. Um, no, uh, no, please don't be angry, sir. Don't be angry, sir. No, sir, it's not like that, sir. Because the file is not with us, it's not complete, so you cannot already mi ti get any, sir. Okay, sir. All right, sir. Okay, 9 a.m. tomorrow. I promise you we'll be there, sir. We're very sorry, sir. Thank you very much, sir. Thank you, sir. Thank you. God bless you, sir. About that, oh, no problem about that, sir. All right, sir. Thank you, sir. Alpha. That is from the administrative department of uh, Unilag and a member of Senate. Uh, so mo ti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti ní káwa ní àrọ́là wọ́n but oh, we have to come tomorrow nine a.m. Um, Ade, I would suggest you call back and let the VC know that we're submitting our list soonest. I told him already and he said no problem. You are a genius. Àwọn ọmọ tí a fẹ́ fún mẹ́sìn yẹn ṣé wọ́n bá fún wọn ní. Wọ́n ní ká kó gbogbo document wọn wá tó bá ti dọ́là if everything is going to be fine. Wọ́n ní since náà bára wa jẹ́ lọ́dọ̀ àwọn àwọn náà láti ṣe dáadáa fún wa káwa náà dẹ̀ ṣe kíni aṣọ ọmọlúwàbí. Eh, sister, <laughs> oh, I'm sorry, I am <laughs> sorry. sorry. This is very important. You know? yeah. Yeah. Oh so, I'm so happy. I'm so happy jẹ́ àṣe àwọn kìnìún. ẹyin girls báwo tẹ ní kẹ́mi máa ah, mo bínú campus ló wà ní. no kò sí campus o ó lọlé lánàá ṣé kò sí. no kò sí anything ó kàn sọ pé òun fẹ́ lọ yọjú sáwọn parents òun àtàwọn àbúrò rẹ̀ ṣùgbọ́n kó dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo wọn yìí support ẹ̀ during the matric. Uh, that reminds me fact ẹgẹ́ ẹ̀sìn yẹn ṣe kàn án èmi kò fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín seriously ẹ ṣe gan-an ni really appreciate gbogbo effort in lórí mi especially you Ṣadé ah my naughty friend thanks so much. ó máa rí ọpẹ́ dá a kì í dúpẹ́ ara ẹni àmọ́ ra what are friends for tí mi bá ṣe fún ta ni ṣe fún. you are always welcome who is not proud to have a medical student as a friend tó tún brilliant gan bíi tiẹ̀ báyìí. àbí ó tún dé o ẹ ti bẹ̀rẹ̀ sí ní wà nínú ẹ̀. kẹrin ọmọ ẹ̀. nǹkan tẹ́mi kan máa sọ ni pé ayọ̀ àtàlàfíà tá fi bẹ̀rẹ̀ òun ni ká fi parí. that's the most important thing o ẹ kó owó yẹlẹ́jà máa wò gbó o. báwo rí owó yẹlẹ́jà ò lè wọgbó agbára Ọlọ́run. ní orúkọ jésù kristi olúwa àti jésù. Ah, ah. Um, don't be surprised. Oyen, oh, please will you marry me? Say yes now. Yẹmi adé ní pé ṣo máa fẹ́ òun just accept the ring and say yes. gba kí how can I possibly fall in love with a stranger. I don't know you mi ò tí ì mọ̀ ẹ́ rẹ wá. so you mean Ade is a stranger. of course. Ade ò kì í ṣe stranger now. to you not to me and besides ìwé ni mo wá kà mi ìwà lọ́kàn bíbáyìí yeni consider this done. Consider it now. Consider what? But now. Excuse me. Um, oh, um, I, I, I understand that. Ah, no. Um, èmi náà dẹ̀ ní gbà ládùúrà kí hmm. nǹkan tó máa pa ẹ́ lára kó ṣẹlẹ̀ sí ẹ. Well, I'll give you time. But she, o o lè jẹ́ close jù báyìí lọ? kó tiẹ̀ fi ìgbà yẹn mọ̀ wá mi kémi náà lè fi ìgbà yẹn mọ̀ wá yẹn. well ìyẹn ò kì í ṣe problem tí o bá ti ní affect studies ni. kò ní affect lágbára lọ. Ah, no problem. Um, mo dẹ̀ gbọ́ pé o lọ church lẹ́nu. yeah mo lọ sí church church náà mo lọ tẹ̀ fi wọlé. so um, ṣé mo lè tẹ̀lé ẹ̀ka jọ lọ. you are welcome kò sí gate lẹ́nu ọ̀nà ilé ọlọ́run Ito is open for So let's go. Ẹgbàdúrà fún wa. Ẹni òwò tí òwò ti ìsókò kò tẹ̀lé mi lọ fún mi. Ẹgbàdúrà fún wa. Ṣé wàá ṣì mú dání àbí? Ló ẹ máa rẹ̀ ó kìpẹ̀. Tí tẹ̀mí ẹ bá ti tún máa. All right. Thank you. <laughs> Take care. Oh. Ilé ìtura. Oh, ah, thank you. ṣó fẹ́ pa mí ni ẹ eh? ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ o fẹ́ defer admission just like that just because o lè meet up pẹ̀lú tuition fee and every other expenses why. Shade you can't understand kò lè yé e. meanwhile tí n bá kú nínú ọgbà ẹ kò mí n pè mí ní rí ẹ mọ́ náà sí lóòótí mò ń gbé lórí ẹ dé ó ti pọ̀ jù that's why mo pé kí n defer admission mi kí n lọ ṣe for some time ṣe má dẹ̀ máa padà máa complete degree mi eh, that's all. So ṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni and you know I can't do without you ṣó fẹ́ pa mí ni so mi ò ní rí ẹ ọkọ̀ máa kúrò on campus just like that báwo ló ṣe expect pé kí n ṣe cope ó dẹ̀ mọ̀ pé mi lè ṣe kí n má rí ẹ in a day why okay look ọmọ nǹkan tá a máa ṣe ń sìn You will marry me. If it's because of the money, I'll take it up. Uh, uh, Ṣadé, owó kékeré kọ́ là ń sọ̀rọ̀ uh, Moreover, àwọn parent yóò tún lè hàdè mí náà kún bọ́dì náà rún wọn náà. Sọ́jì, why you just shush? Kilos. How much are we talking about? Look, take kí n Take a very good look at me. My parents are rich. Yes, we are fully loaded. Mi ò kí ń ṣe ọmọ anything to buffet, my parents can afford it and moreover mo only ní láti sọ fún wọn èmi fúnra mi mo lè gba owó tó máa tó ẹ ná tó máa fi jáde ní i dey go so mo promise ẹ̀ ń sìn i'm gonna take up everything your tuition fee accommodation pocket money and out every other thing to buy need nínú campus To máa fi it's on me and ọ̀tá máa ṣe ń sìn níbí mo move on campus I have to move with you She ti "Well, máa mi ní láti máa gbé hostel mọ́ a máa lọ sí outside hostel ṣebí a máa ń sanwó runs fún adé so why is mo fẹ́ fi máa stress ara mi máa ka ìwé àkàjù let me just move with you kàdéjọ máa gbégbé ayé wa or what do you think. Um, is that a promise? Yes, it's a promise. And promise me you will never, never leave me. I cross my heart. Are you sure? Yeah. Mm-hmm. Thank you so much I'm taking weekend, She be Femi around. Ah, of course, I'm ah, around. Eh, bóyá kí èmi náà pè dín ọ̀la since Tíṣọlá wà around. Ah, mo yẹn nìkan ló kàn máa wà left out. Oh. Ṣadé wà around. Ah, of course, ó wà around now. Wow. Eh, in that case, bóyá kí n pè Yẹni kí n kàn sáà wò bóyá o máa gbà bẹ́ẹ̀ àbí kí ló fi mm, Pé wò pé wò try. Mọ́mí. Àkọ́yìn ti bẹ̀rẹ̀. Mọ́mí. Ẹ ti ń lọ ni. Ah, ah. Ó wá aago ọwọ́ ẹ̀ ni. Ṣé kò yẹ kí n lọ sí ṣọ́ọ̀bù ni? Ó wo time ni. Ẹ eh, bọ̀ ọ̀tá jọ sọ nǹkan. Kí la jọ sọ? Kí la jọ sọ? Ṣé torí kò fẹ́ gbó lọ́wọ́ mi ló ṣe ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń ṣe bí ọmọ kékeré yìí? ó dá mo ti gbọ́ màá sẹ́ǹdì ẹ̀ sí ẹ. thank you mọ̀mí. màá sẹ́ǹdì tiẹ̀ náà sí ẹ tí má ti sẹ́ǹdì owó yẹn sínú àkáǹtì ẹ má cheat ọ̀rẹ́ ẹ o kẹjọ pin equally ni o. kò lè cheat mi má ṣe má ṣe é léṣe ni. má ṣe é léṣe. anyway mo ti gbọ́ màá ṣàánú ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. o ò ṣàánú mi má ṣe é léṣe ni. ẹ ṣe oúnjẹ dèmi o. wo tó bá ti dọ̀kun tó padà wálé wá gbé wọn kọ́ lè máa lọ sí. ok no problem. bye bye. mo mọ bẹ́ẹ̀ bá mi ti di fẹ́ǹdẹ̀ o. ó dà mo ti bá máa bẹ fẹ́ǹdẹ̀. yà ẹ ló sáré mò ń gbọ́ ẹ adé kí ló ṣadé. ah kó pẹ̀lẹ́ ọba mi kì í mi ò lè wá mo ní lecture for two o'clock. o ò wá go ni báwo mo ṣe máa dì bá mi kí mi lè wá. Ah, ah. ṣadé ló kàn mí sìn ó ní ó rẹ adé pé wà lọ́sibítù pé kí n wá wò mi ò dé lè lọ ní lecture for two o'clock. Oh. yẹni ṣadé gbé ẹ pé ara adé ò yá pé kò yọjú sí olóòlè lọ kí ló ṣẹlẹ̀ kí ló dé. don't get it ni mo ní mo ní lecture for two o'clock. ṣé wọ́n fi lecture ṣépè fún ẹ ni wọ́n sọ̀rọ̀ pé ara èèyàn ò yá pé kò lọ kí olóòní lecture bó kí ló ń ṣe ẹnu kí ni problem ẹ̀yẹ ni kí ló ń pọnlé kí ni kíní yẹn gùn kí ló fẹ́ kọ́ ọmọkùnrin ìtúnṣe oní kó sá ó ti sá oní kó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ó ti ju tọwọ́ ẹ̀ lẹ̀ kí wàá ní ìṣòro ayé ẹ̀ gùngùn ó dájú o ọlọ́run dájú palẹ̀ ẹ̀kọ́ máa pè é. you guys don't get it. Ah, kí ló special ni pé ara dé òyà ṣé òun nìkan lára ẹ̀mí kọ́kọ́ yá ni ṣé èmi ni dókítà ti máa treat ẹni. mo ní mi ò lè lọ mo ní lecture by two o'clock ah ṣọ́run wà ń bẹ̀ ni ah, ẹwẹ́ fi mí lẹ̀ ẹ lọ ẹ bá ti dé nàìjíríà mi. ó ga fún ẹ o omi ìkó ni lọ. ló wàá má jọ lọ ní o. wọ́n mi gbà. wá wá wọ̀ mi. ó máa ń bọ́ lóòótọ́. bá ṣe ń fà ló ń wá bá ṣe ń pè ló ń dáhùn ẹtí gẹẹtì ẹni ìsìn láti kápẹ́ ọmọ ọ̀gá ọ̀sán èmi ò fi ká pé o ṣe mọ̀ pé anytime ni ìkéde fò ṣọ ṣọ ṣe jẹ́ ká ronú ká tí ń sin àtọ́. òun lè máa sọ fún ọ because òun ni lover boy àríwá. and i no understand how guy guy go just dey wey be say the first thing for him head na love kí ló dé. irọ́ wa wò ní na. irọ́ wa wò ní kí ni. why dey yarn like that now. why dey yarn now ah dey yarn now. guys na place stop am o na place stop am. oga say stop am abeg. See, see, see. ẹ take care easy ẹ take care ọ̀rọ̀ kékeré ni a lè máa gba ilé ìbẹ̀rù tó ń gbàgbà ọtí náà kí ló ṣẹlẹ̀ gangan. òun ni òye bro mo mọ̀ ṣe mo yẹn ṣe kí n lè wọlé sọmọ yẹn lára délẹ̀délẹ̀ kí n lè gbà kọ́ tí mo fẹ́ gbà jáde. ẹ wà á dẹ explain fún un. kò béèrè. ẹ take care easy kò sẹ́ni tí ò lè ronú bó náà ṣe ronú yẹn ẹ wẹ̀ jẹ́ ká gbàgbé yẹn yàrá mi ò gbọ́ nǹkan lórí ọ̀rọ̀ kéèsì Ṣadé àti màmá ẹ̀ náà. Ah dé ìta ti sí tipẹ́tipẹ́ weekend tó lọ yìí mo ti get BVN account ìyá yẹn ọlọ́run. since ti o ti get BVN eh, so what are we still waiting for let's strike. ah no ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ má jẹ́ ká ti strike bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká farabalẹ̀ ká fàwọn náà lára balẹ̀ kára wọn balẹ̀ dáadáa tára wọn bá ti wá sílé tán àwa strike ńgbà yẹn. Eh? mi ò support idea yẹn mi support ẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ yóò ní pẹ́ parí semester exam wọn tábà lọ fi wọn lára balẹ̀ tí time lọ lọ tó bá parí exam yẹn ṣe mọ̀ pé wọ́n máa mọ̀ pé kí lànà fáwọn wọ́n máa mọ̀. Ah, fi lára balẹ̀ bíi ti bẹ́ẹ̀ yẹn kọ́ ọ ah, bíi ọlọ́sẹ̀ kan ọlọ́sẹ̀ méjì ká tún fi ṣe pléyà pẹ̀lú wọn lọ́wọ́bọ̀ nǹkan kan ká tún wọlé dípà so that a tún lè gba nǹkan mi tó máa jù yẹn lọ jáde nǹkan tèmi rò nìyẹn. guys ẹ o gbogbo aníṣòwò ogun o tẹja ńlá odò alamọ ètò tó. ó yẹ kí everybody each person wa ká mọ ètò mú wa stable mo know wetin dey happen because wọn kí o fi just dey work pay babu dey shop o. bí ká create kó lọ́rùn ká lè máa mọ iye tó ń wọlé fẹ́ni kankan. àbá tí mo yín sọ̀rọ̀. ṣe tí ogun àṣẹ wà yìí you suppose know wetin we dey contribute for dis house. na so. because me no fit dey work make person come dey tell me say na love wey wan use im head do kílẹ̀ tọmọ yìí lórí sí mi náà. ó yẹ kó yé òun náà ó yẹ kó yé òun sí all this love level tó lọ ń gbé rẹ sí yẹn ó ní ìdẹ o ó ní ìdẹ má rò pé ó kàn rí sí ẹ kò rí sí ẹ ó ń sọ fáàtì ni tó bá lọ ṣe bíi ti Titanic wà á kàn bómi lọ o gbàgbé o. bro DiCaprio format tí mo lò ló yẹ kó rí bẹ́ẹ̀. ẹ jára yín o ẹ jára yín. déwò bá di ẹjọ́ tẹni tí ò bá lè dá. ẹjà ló bá ẹjà ló bá ẹjà ló bá bá bá ẹjà ló You are a big girl. You need to perfect your sister. Okay, táwọn parents ẹ bá gbọ́ pé olóyún ṣé o lérò pé wọ́n take it easy pẹ̀lú No, ni? No, no, ní take it easy pẹ̀lú ẹ. Jẹ́ ká flush kí ni on time. Ó pè mí káwọn parents mi gbọ́. Kọ́ When they buy me, me pé kí n one lọ ṣẹ́yìn kí n wá lọ kú. Àbó kì í gbọ́ pé àwọn èèyàn máa ń ṣe ní tẹ́lẹ̀ Take ń cool. Ẹ́ mi room there. fẹ́ kú lady gaga mm, mm, mm, ṣé ọmọ yín ti lady gaga ti ṣe ṣé lady gaga kú. ní fẹ́mi ṣé torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ló ṣe ń sọ pé ló ṣe ń béèrè pé ta ni lóru dẹ̀. no nítorí ọ̀rọ̀ yín ṣiṣẹ́ nǹkan tí mi ò fẹ́ ni dẹ́ni yóò dẹ̀ máa flush ẹ̀ that's all. fẹ́mi mi ò lè ṣe oyún fẹ́mi mi ò lè ṣe oyún yìí ẹ̀rù ń bà mí. oh all we need to do is to look for a competent doctor ń ṣe bẹ́ẹ̀ mi náà kéré bẹ́ẹ̀ náà àwọn ẹgbẹ́ mi máa rí ni àwọn ẹ́ ó ń ṣe jẹ́ ká kú máa rí àbí kí lóore kó mi sọ. ṣé age ló fi máa rí no age kọ́ lèèyàn fi máa rí èèyàn máa ní plans like mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí níwájú ìdí ìṣe àwọn nǹkan yẹn then èèyàn lè máa marry that's all ṣé nǹkan tá a ní láti ṣe at this point òun ló ká ló fẹ́ competent doctor not a quack doctor tó máa ṣe ń fáwọn ìdí wọn kù náà. ìṣèlú omi ìpèkìṣẹ́ yìí change now ọmọ yẹmi tí mo mọ̀ tẹ́lẹ̀ kura ara nílé but Sir, nothing has changed about me. Ẹ kàn rò bẹ́ẹ̀ ni, kò sí nǹkan change pa mi. I'm still the Moyeni you, you used to know. With this your dressing code. You want to then pay? Thirty minutes before the lectures ló Monday class. Now, o ò Warara, ń wá rárá. twenty minutes before the end of the lectures láṣẹ máa bọ̀ tí wàá máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ don't know your problem at all. Um, um, sir thanks for the observation i really appreciate you eh, kó tó kàn ṣẹlẹ̀ ni pé màá adjust i promise i will adjust kò jẹ́ pé responsibility ló kàn ló kàn pọ̀ sí i it's not as if mo change àbí òkùnkùn what is my adjust dà pé o serious àbí o serious rárá wò sórí mo ti bá àwọn management tó wà ní jáde ní sọ̀rọ̀. ó dẹ̀ ti ní tí a bá lè sanwó yẹ èmi latest ọ̀la ká gbàgbé ẹ̀ yes èmi àbọ̀là tó bá wà interested kó pè mí alright màá kọ́ lẹ̀. guy you dey fọkọ kí ló tó ń sọ fún pọ́ọ̀lá guy in her format you see as i don give her so like that eh máa fi dọ̀là máa tọ́nà pẹ̀lú owó yẹn ni. ẹ̀rọ ni format ẹ̀ ẹ̀rọ ni line ọmọ máa wò máa ṣe àwọn ọmọ máa ṣe àwọn ọmọ. èdè àwọn ọmọ yìí sí o kò ṣe àlà ẹ má jẹ kí n tọ yìí last batch náà ti lọ́wọ́ yìí ah, ọlọ. àwọn girls yẹn ti fẹ́ máa smart o so and láti think fast and láti relocate as fast as possible tèmi tiẹ̀ ti jẹ́ kó máa mi pé òun ti miss period òun already. ah meaning. ó dẹ̀ impress me badly. miss period yeah. ìdí tí mo ṣe sọ pé a láti relocate nìyẹn ṣé mo pé owó àtàkùn san sí ibà oṣù ló máa expire so best thing ni pé ká ronú bí ta máa move sí next. Um, ṣẹ̀rí tí gbogbo ẹ̀ ṣe ti rẹ́sìn mi ò bá suggest pé ká bẹ̀rẹ̀ sí máa tọ́ bọ owó ìyá Ṣadé náà. bá ti dá ẹyẹ máa fò ní by this time next week a máa mú nìyẹn so lórí ọ̀rọ̀ owó yẹn ọwọ́ ta ni atm mọ́ wa. ẹ káàbọ̀ ọ́ kí káàbọ̀ àwọn tí kókó ń bí pa ta ẹ na ẹ mọ̀ pé gẹ̀ẹ́sì àti bíbá yìí so everybody ọkàn lè wá kán lè máa lọ jẹ́jẹ́ máa lọ in fact kò tí tó two hours gan sí tí wọ́n lọ àwọn wọn gan ti di wọn fi lọ. no ẹni sùúrù wọ́n yà pé màá wọn tí mò ń sọ àwọn student adé àwọn mẹ́rin ni wọ́n di afọ. bàbá yìí ooo àwọn náà ni mò ń sọ àwọn adé à ń kó. wọn ò dé lówó wọn tó tọ́ fi kúrò níbí. yé mo gbé mo gbé kémi kí la fẹ́ ṣe. wọn kò lọ ẹbọ ń kó ẹ mọ̀ bóyá ní àdírẹ́sì wọn tẹ́tẹ́ lè fún wa ká lè pè wọn ká tẹ̀ wọn bí wọn. kẹ́mi adé wọn náà lè ti kó lọ kẹ́mi kó sọ̀rọ̀ ní adé. Ah, ah, ah. hmm, bọ́lá fẹ́ lọ. a máa lọ lẹ́nu òní àbí máa dúró síbí. ẹni tí bàjẹ́ yìí. ẹni tí bàjẹ́ yìí. kò sí wàhálà. ìwọ eh. ni mo fẹ́ wà ní ìsú ooo. ọmọ yìí ó dùn mí fún ẹ̀gbọ́n pẹ̀lú gbogbo orí mo ṣe máa ń bá ẹ sọ̀rọ̀ ó mọ̀ pé mo láìkẹ́ ẹ̀gbọ́n ó wá lọ wá. Obama ti ṣe bẹ́ẹ̀ níwọ̀ tó jẹ́ wípé mo máa ń fi yẹn yàn gò láàrin àwọn ẹlẹgbẹ́ láàrin even láàrin àwọn lecturers ẹgbẹ́ mi tó yẹ pé ṣe náà rò bóyá ó ní nǹkan kan gan tó wà láàrin wa ó disappoint mi gan gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tẹ́ ń kóra yín káàkiri ìyẹn kẹ́mi tiẹ̀ òun lọ sẹ́yìn ó gbàgbẹ́ kú jọ irú condition wo position wo làwọn òbí ẹ̀ fẹ́ wà lọ́jọ́ yìí ẹ̀yin ti gbàgbé wípé ignorance is darkness knowledge is power and to get both light and power you need education èyí tán tà fẹ́mi lèmi ń tà fún yín tèmi náà ò bá fojú sí báwo lẹ ṣe rò pé mo lè débi tí mo dé kí n wá máa kọ́ yín kí lẹ́yìn fẹ́ kó àwọn ọmọ lẹ́yìn wàhálà abẹ́kọ̀ọ́ yín lẹ́fẹ́ máa káwọn ọmọ ah uh, if I want deceive you o really disappoint me gan you disappointed me so much. kábí ọmọ ọgbẹ̀yìn ọmọ ṣé ẹ ti jẹun rárá lè ní. bẹ́ẹ̀ ni sam ti jẹun. ok ah um, ẹ bá má ti wá jẹun gbàtẹ mọ pé ẹ ń bọ̀ fún nǹkan báyìí. àwọn tó wá mí ní ti jẹun rẹ. actually that is all like two two hours ago. bẹ́ẹ̀ ni sam. Hmm, ok um, ẹ máa ní láti ní sùúrù fún mi wọn náà because uh, illustration báyìí ẹ ní láti jẹun before ọ̀kẹ́ tó wá ṣe understand because ẹ à ní wà on the safe side uh, because a máa ní láti dúró at least uh, three hours interval sí ẹran. she understand because èèyàn kì í jẹun láti ṣe nǹkan báyìí so but tí three hours interval bá ti wà láàrin ẹ̀ then we are safe. ojú ọ̀dẹ̀dá. ṣaláìsí ọmọ ọmọ mi bẹ́ẹ̀ ni sá ó ṣaláìsí bẹ́ẹ̀ ni ta ló ta ló pa níbi tó tún ṣàbọ̀ṣọ̀ lọ síbítà bẹ́ẹ̀ ló ti ṣaláìsí dáadé mọ̀yẹ̀ni ṣàbọ̀ṣọ̀ mọ̀yẹ̀ni ṣàbọ̀ṣọ̀ kílẹ̀ yìí wá ń wò ọmọ yẹn ní ṣèkè ní sá ọmọ yẹn ní ṣèkè yóò yí yí yí yí lọ́jọ́ mi ò àwọn ọlọ́run àjọsọ báyìí. ọ̀sán jẹ́. you are. àmín. lágbára ọlọ́ọ̀kọ ẹ̀sìn ara ẹ̀ ló máa fi rìn wá nù lé ẹ ṣe rí ẹ̀yin ẹ máa wọrí rárá kò sí bóyá fọmọ ọlọ́run. ẹ má ro ìrònú ò sí fọmọ ọlọ́run àsìkò yìí gan-an ni ọlọ́run fẹ́ dán yín wò ó fẹ́ wo bóyá ẹ fi gbàgbọ́ àti gbogbo ọkàn yín ẹ fi dúró ti òun àsìkò ni kẹ́ mú gbàgbọ́ yín kó gún régé ọlọ́run á mú wálé yìí ẹ fọkàn balẹ̀. ọlọ́run ṣàánú mi mi ò lára mi ò léèyàn èmi yóò lọ ní fábíò lẹ́yìn ẹlẹ́bọ tí mò ń lọ ń bá ìwọ nìkan náà ni ojú màjò tì mí òdòdó mi màjò rẹ̀ dànù ṣàánú mi ayọ̀ mi màjò wọ mi ọlọ́run ṣàánú mi o máa mọ́ ọmọ mi wálé láyọ̀ àtàlàáfíà o. wòlíì ẹ kàn sọ pé ká fọkàn balẹ̀ ni ọkàn wa ò lè balẹ̀ ẹ má wò wá níran kí ní ìkọjá agbára wa ẹ jọ. ẹ wò ẹ mọ̀ wípé ọlọ́run ló yọ àáké nínú omi àáké wòlíì ìgbà ni nínú omi lọ́lọ́run ti yọ kò síbi tó wà tí ọlọ́run ò rí ọlọ́run àmúwálé ẹ fọkànbalẹ̀ o ẹ wo kí ni ẹbọ oníwàbọ. àdúrà ni. àdúrà ni àdúrà yẹn náà la ní dákẹ́. iṣẹ́ tí wọ́n tún jẹ́ ó yé wa wípé ó máa wálé ṣáà ni. ọlọ́run orí mi o ọ̀rẹ́ mi ò lẹ́bọ bí olóògùn o mi ò ní fatima ọmọ ìwọ nìkan ni o ṣàánú mi bá mọ ọmọ mi wá ṣàánú mi o. ọ̀rọ̀ yẹn nìyẹn ẹ jẹ́ ká gbàdúrà <laughs> ah, ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run alágbára. lọ́jọ́ wo àná. this ṣé ó ti gbàgbé gbádé ló sì ní oyún tó wà nínú mi ẹni má bínú mo mọ bọ́ ah, má bínú ṣóyún for the fact pé mo ti gbọ́ news pọ̀ mọ́ wọn inú mi dùn as in àwọn guys yẹn wọ́n need láti yẹ ẹ̀ṣẹ̀ wọn i am so very sorry má bínú ṣó ti gbọ́ ẹ kò ṣe pé bóyá mo fi inú mi dùn something bọ́. ìjọba máa ní láti lọ síbẹ̀. ayédèdè mm, ayédèdè bẹ̀rù àpò ak. twenty five thousand. twenty five thousand. twenty five thousand. wíìlì sáà ti jù bẹ́ẹ̀ lọ́sìn. sí ni kò fi jù lọ dáadáa. ó dáa kí ẹ̀sùn máa gbé ọ́ máa fẹ́ǹdì owó sí i. twenty five thousand. twenty five hello ma. <laughs> ẹ pẹ̀lẹ́ ma. ṣáàlàfẹ́ àlẹ́ wa ma. olúwa ṣeun àlàáfíà làwa náà wà <laughs> gbogbo ala wà ma. mà wà láfíà wa ma. mà ọ̀nkú ńkọ́. okay okay okay alright àwa nìyẹn bí arí ọjọ́ o ẹlẹ́kọ́ ma ṣe láàárọ̀ la ó dà á láàárọ̀ gan ni mà ẹ bá mi kí ọ̀nkú o ó dà mà ẹ mà alright mà yes mà.

ní àtìṣẹ́dé àti ìjọpá àtijọ́ kún tí mo ní kí wọ́n sọ fún mi bí wọ́n tó bá di ní ìkéyìn àti ìgbìmọ̀ mo kó mo ti ní apartment apartment kò dẹ̀ sẹ́ni tó ń lọ síbẹ̀ ó kàn máa ó máa máa dọ̀tí ayáyàn gbogbo mama tó bí wọ́n ká máa lo bí two three days níbẹ̀ tábà yẹ ti ń lo bẹ̀ ká tó máa padà tó mọ̀ pé máa miss wa gan-an. why are you always calling my name? ah jọ́jú lọ́nà gbáwọ̀ lẹ́ni àti àgbà ọ̀làjọ́ kún i'm not interested èmi ò tẹ̀lé o èmi fẹ́ dúró sọ́dọ̀ ọmọ mi o. ṣadé ẹ ewu mọ́mi má dá lóhùn èmi àti ẹ ti jọ sọ ní. má má dá lóhùn má má ah! dá lóhùn má má dá lóhùn ṣé wọ́n fẹ́ dúró ni iná dábì wo lè ah! ṣe. ẹ bá ti lo ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ ti fi padà wálé. àná ò lè fi ilẹ̀ ọjọ́ bá lè sọ̀rọ̀ àgbà. sọ pé ìwọ lọ sí òun fẹ́ lọ ló ń pa irọ́ ló ń pa ó fẹ́ lọ ó ní àwọn àdìgàdì ẹ̀ báyà bẹ̀rẹ̀ sí. ṣé wọ́n ní ẹgbẹ̀rún àwọn ọlọ́yin tó ń gbẹ́kọ̀ọ́ àtẹ́rù wọ́n ń ṣe àtúnwá ń gbọ́ ẹ̀ láti ṣe ìjà àgbà wọn ní àgbà. dìde dìde a ní kó dìde ní dìde náà pẹ̀lú condition tó wà yìí ò lè máa kúnlẹ̀ bẹ́ẹ̀. ẹ ẹ mọ iṣẹ tó ṣù mí ẹ mọ ibi tí mo ti wá just pé mo kàn jọ ọ̀rẹ́ ọmọ yín ẹ lè gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ gbà mí sílé ẹ tún tún ayé mi ṣe torí mo tiẹ̀ ti lose hope pé ó ti tán mú mi ẹ̀wọ̀ ọlọ́ọ̀ni kó ló lè bá mi dúpẹ́ fún yín. ẹ ṣe kàn án ẹ ṣe bò ó akínní àtúrẹ́ mi ọlọ́run àgbàwá sí i. àbí jésù àbí jésù àbí jésù àbí jésù. alo wa bẹ. ẹ kọ́mi. ẹ kúlé mọ. Ah, báwo ni ọkọ mi pẹ̀lẹ́ ṣàlàfíà ló wà. mo ti deliver message yẹn fún máa yẹn so lóun máa get back sí mi tó bá ṣe ń lọ. ó dáa ó ṣe ọkọ mi god bless you. ẹ ṣe gbọ́dọ̀. ó dáa ó dáa màá pè ẹ́ tó bá ti jẹ́ eh, eh, kí wàá ní nǹkan tí a máa fi celebrate nsìn what you want kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ gan ah. just tell me anything. Ah, èmi á jẹ jollof rice àti salad. Ah, jollof rice ó lè lẹ́yìn. ẹ bá salad. Oh, ìyá ìka kí ló dé tẹ̀ tún kúrò lọ́dọ̀ ọmọ ọmọ yẹn. dáàdi mi ò dédé kúrò mi ẹ lọ́kì mi láì tì í tí bá ní kó ṣe ń sun mi èmi kò lè dúró tì mọ́ gẹ́gẹ́ bí abiyamọ kí ni kí wọ́n bá yín. ẹ máa dúró tì wọn náà ni ẹ jẹ́ ká yanjú gbogbo nǹkan tó wà nílẹ̀ sí àwa báyìí ẹ dúró tì wọn. ẹ máa rọ̀ wọ́n lẹ́kún náà. àmọ́ wọ́n mọ̀ yìí obìnrin ni wọn náà ń dábàá yìí wọ́n ti pé ipò abiyamọ ni wọn náà ti lọ yìí lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ àwọn ìyá ẹ̀ tí wọ́n dẹ̀ bí méjì tí wọ́n bí méjì tó dẹ̀ mọ wàhálà àwọn pípọ̀ ìlú rí ẹ̀ kò yẹ kó ṣe báyìí o. ìyá yìí ká yàyà dì ọmọ yẹn ni ọmọ yẹn ni ah má ṣe o níwọ ọmọ tí a bí sínú agbo àgùntàn wà ló darapọ̀ mọ́ àwọn ewúrẹ́ ó fi ó fi àìbáralẹ̀ ó fi dọ́gba pẹ̀lú àwọn bẹ́líálì ojú gbà mí tí o ó tì mí lójú ládùúgbò nǹkan tí àwọn òbí ẹ méjèèjì tí wọ́n pass through nítorí ẹ̀ òun ìrètí wọn ó bẹ ó deflate ẹ̀ ah, ó bomi tútù sí mi gan lọ́kàn o má jẹ́ kí n tán ó bomi tútù sí mi lọ́kàn ó bomi tútù sí mi lọ́kàn sincerely speaking. Ah. 주시고 응? 기도해 주시고 하, 예능 예, 예능 아, 고마워 주제고 고마워 주제고 두 소리 좋아하는 두 소리 좋아하는 아, 어때 화를 주물래 어 대화를 주물래 얘는 jọjọ àríjẹ ní ká sọ ní abọjọ tá pèbí sùn ẹ gbogbo ẹ ló ṣojú ẹ náà ó ṣọmọdé ẹ wọ́n ta rò wípé máa dùn wá nínú alàgbà òun ló máa pa wá lẹ́rìn ah, ẹ wo nǹkan tó fi sọ fún wa lónìí hmm? ká ti bẹ̀rẹ̀ ẹ wò mí lèmi ṣe rí mi ò lè wọṣọ yẹni mi ò lè wọṣọ gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ fi mí ṣe nìyẹn àpò àṣọ. dadi ṣe rí tẹ́ ẹ bá bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ mi ò ní ní kẹ́ má bínú o ṣùgbọ́n màá fi ọlọ́run àlàyé màá fi bẹ̀yìn ẹ má bínú débi wípé á di ègún fún torí tẹ́ bá bínú dé lẹ́vù kan ègún ló máa dà lórí ẹ̀ á famọ́ra náà ni màá fẹ́ kí ká mú lọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú bíbélì ẹni tí ọgọ́rùn-ún àgùntàn ẹ̀ wà fún tó sọ ẹyọ kan nù ń bẹ̀ tí yòókù wà lọ́dọ̀ ẹ̀ ṣé mọ̀ wípé ó fi yòókù lẹ̀ ó wá ẹyọ kan ṣoṣo yẹn lọ ayọ̀ wà lọ́rùn fún ẹlẹ́ṣẹ̀ tó ronú pé wàdà ẹjọ́ èrè tí ò ti tán lórí ẹ̀ ẹjọ́ ẹ jẹ́ ká famara ẹ má bínú sí àtúnṣe sí wa ó ti padà wálé asáko ti padà wálé you see sórí nǹkan tó dálẹ̀ ládùúgbò ẹ́fọ́ọ̀tì wọn lórí ẹ̀ kí ló ń kanjú fún ó ṣáà ti wà lára institution ìgbà mélòó ló kù fún ẹ kó o jáde ká ṣèyàwó fún ẹ kó o dẹ̀ lọ sí àyè tiẹ̀ náà wàá wo nǹkan tó ṣẹlẹ̀ sí oyin ìyún bàbá kò sẹ́ni tó responsible fún kò ti dẹ́ǹtì méjì tiẹ̀ gan tiwa kéré ń bẹ̀ tiẹ̀ gan ló bò òun ló pọ̀ jù. ní mo bẹ̀rù kún ṣẹ́jọ́ mi ìgbà tèmi náà ti rí bó ṣe rí yìí mo gbìyànjú títí tí láti bọ yìí jẹ owó ìtìjú ló jẹ fún mi pẹ̀lú gbogbo wàhálà mi ti ṣe lórí mi ìpè mo wà lọ school. ó yẹ kí wọ́n gbóyún wálé wá bá wọn bá. ọlọ́run wá yọ ẹ́ o tí ò rí oyún yẹn bàjẹ́ ìyà yẹn bá wá pọ̀ jù nítorí pé ẹ̀ṣẹ̀ yẹn bá tún wá pọ̀ jù ó mọ̀ wípé odidi èèyàn ni ṣé wọ́n ló dá ẹni tó wà ń bẹ̀ odidi èèyàn ni wàá tún wá pa ẹni yẹn á tún wá di ẹ̀ṣẹ̀ ńlá sí ẹ lọ́rùn. Thank you. yẹni yẹni yẹni yẹni wá wá kí ló dé nítorí ah. chibiri mi ò mọ̀ mọ́ ẹ má bínú ẹ jẹ́ má bínú sẹ́yìn àṣìṣe ni. sẹ́yìn àti ẹ̀ṣẹ̀ mi. Ṣé jẹ́ nǹkan tó fẹ́ sọ fún mi? Mo dúdú ìṣó tó yọ lọ́dẹ. Kí ló bèrè tí tá a ti fọ́? Ọmọ mi ti dẹ́di. Ọlọ́run. Àwọn ò fẹ́ bu ẹlẹ́sẹ̀ àfikún olùkọ́ ọ̀dà. Ẹ jẹ́ dábàá ìgbà ayọ̀ ló kí ló ṣe kí ni. yíyá ni. ẹ ẹ ìrọ̀rùn. ẹ yọ yọ. sí ọlọ́run ọba tóbi jùlọ hmm, kí ló lè ṣe <laughs> ta ló lè bí ọ ara kò sẹ́ni eh, kankan. ta ló tó ẹ ta ló lè bẹ ẹ dọ́gba. Eh, dádì gẹ́gẹ́ mo yé sọ fún yín ibi ìbà ẹ̀ ibẹ̀ lájọ máa máa gbé ẹ níbi kankan tẹ̀ ń lọ mọ́ ọ̀dọ̀ mi lè máa máa gbé láti ní ìlọ o. wo ọmọ yẹn ni fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ èmi ti mọ̀ pé wọ́n ní ògo nulẹ̀ wáyé tí ò bá sì ti oyún tó lọ dé ńgbà yẹn sórí oyún ìgbà yẹn kí n má purọ́ fún ẹ. ó bá mi ọkàn jẹ mo ti lù so mo ti wòye pé gbogbo investment mi lórí ẹ ó ti wọ mi. ṣebí ìwọ ní ilé ni ìwọ ló tún èrò ara ẹ rò tó wá bá mi ní ọjọ́ náà lọ́hùn yìí pé ó fẹ́ padà sí skul. ṣebí skul ọ̀hún tó lọ òun ló bí eléyìí òun ló bí kíní tà ń sọ yìí nítorí bó ṣe jáde skul báyìí ọlọ́run tẹ́wọ́ gbẹ̀ ó dẹ̀ fún ẹ níṣẹ́ alálùbáríkà. iṣẹ́ ọ̀hún rèé o lágbára ọlọ́run ọlọ́run tẹ̀ ti ṣe kò tẹ̀ tí ìdáwọ́ rírí ṣe dúró ah, ṣebí inú oúnjẹ ọmọ ni mò ń jẹ yìí wòmí wòmí náà bàtà wo bàtà tó dà wá jẹ yìí wo good eléyìí tó ra fún mi wọn á gbà ń tà dadi dadi. ṣé gbogbo nǹkan tẹ rí i kékeré ni nínú nǹkan tí mo fẹ́ ṣe fún yín o gbogbo nǹkan tẹ ní mo tò jọ fún yín ẹ tí rí nǹkan kan mo máa tù sí yín tó jẹ́ pé táwọn babes yẹn i mean àwọn babes tí wọ́n bá rí wọn máa fọ́ fún dáàdì mọ̀ yẹn nínú. ẹyìn ìwọ ló sọ mí dàyàn gẹ <laughs> tí n bá rìn gbòòrò sí i wọn fẹ́ mú mi ah. wọn fẹ́ mẹja èmi lẹja <laughs> ẹja ọ mọ yìí mi ọ mọ ká lọ ń gbòòrò. bọ̀dáàdì ẹ̀yìn àti fìlàyìn náà ni kò sí nǹkan tẹ̀lé wọ̀ báyìí ah, ah, mo gba fìlàyìn ti lọ́wọ́ yín. <laughs> dáàdì kí ló ṣẹlẹ̀ dáàdì ṣe ẹ láìkẹ ní kí ló ṣe yín. Dadi, mo dúpẹ́ tí pé ti kú ẹ̀ ẹ má tún jẹ́ ká máa ra àròkàn ká tẹ bá ra àròkàn ẹ ẹ ní gbàgbé wọn títí láéláé ẹ má ra àròkàn ẹ wò ó náà mo ṣe promise yín pé máa tọ́jú yín máa tọ́jú yín gẹ́gẹ́ bí ọmọ ẹ máa jẹun mi pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ṣé rí gbogbo nǹkan tí mo ṣe yìí kékeré ni o mo máa rò tó mọ̀ èmi náà oṣù kan wà láyé kán tiẹ̀ wá wàrà tí mo fi padà dà ṣùgbọ́n wọ́n ti fẹ́ kó ṣàgbà wa ẹgbẹ́ máa ń wọ́n máa tọ́jú yín máa jẹ́ kí n máa múnú yín dùn tó kó lè gan tó bí tó bá wà bá wọn ni wọ́n máa dùn á ah, olùwà ṣe ẹ má ronú ọ̀dà jẹ́ òwú bẹ́ẹ̀ ṣe ronú yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kí n sìn ìtàlẹ́kẹ́ No

bye.